pásítọ̀ ṣe ládùúgbà ìwọ sàmì wọ́n pèrè mùsùlùmí ó sàmì islam ẹ̀ ti bàjẹ́ mi ò mọ̀ tẹ́lẹ̀ kì í ṣe àwáwí torí pé ẹbọ ńlá ni ọgbọ́dọ̀ mọ ẹbọ ńlá ẹni tó lòun ò ní í ṣe ẹbọ ńlá mọ́ òun ló wí kẹ́límọ́tù ṣàhádà èyí tí wá rí tọ́ wá tún sọ pé ọ̀mọ̀ fẹ́ bọ ni. tọ́ ṣe wá rèyìn tẹ́ máa ń lọ sí ìpàdé ìjókòó pàdé yín ẹ má jẹ́ kí ti yẹn bàjẹ́ wájú ọlọ́run. kódà tí yẹn bá dé kóòtù wọ́n bíyàn léèrè pé mùsùlùmí ni ó ní àbí kìrìsìtẹ́nì yóò sọ ìfọ́ bá ń ṣe inú méjèèjì fún wọn ìbá sì jẹ́ lẹ́sìn bọ̀rìṣà yóò ní ológun lòun yóò ní oníṣàngó lòun níbàámu sí ẹ̀sìn rẹ̀ nílé ẹjọ́ òfin sọ pé kó fi ọlọ́run búra níbàámu sí ẹ̀sìn rẹ̀ ní ilé ẹjọ́ òfin sọ pé kó búra èmi ti lọ sí kóòtù rí tí mo ti rojọ́ ní kóòtù rí tẹ́ńbà ti ní kí n búra wọ́n ní ṣé mùsùlùmí ni mí màá ní mùsùlùmí ni mí wọ́n wà fẹ́ gbé kùránì lé mi lọ́wọ́ màá ní kò ní ìdí ọlọ́ọ̀ba mi tí mò ń sìn olórúkọ orúkọ ẹ̀ náà ni màá fi ṣe kí ni o ó ní màá fi búra. kò dìgbà tí n bá tó gbé àlùkùránì lọ́wọ́ kí n tó fi orúkọ aláwò búra kí n tó fi ọ̀rọ̀ rẹ̀ búra bá a ti lè sọ pé àwọn bíbí kẹlìmọ́tì láì tààmọ́tì náà lálẹ́ sọ yí pé uksim bikalimati lai uksim bikalimati lai tá a bá sì sọ pé àwùjọ bikalimati lai tààmátì àwùjọ bikalimati lai tààmátì sọ pé àìgbé kùránì lọ́wọ́ díàpọ̀ tí n bá fẹ́ di kẹlìmọ́tì láì náà búra mi ò ní gbé kùránì lọ́wọ́ kí n tó sọ bẹ́ẹ̀ màá kàn sọ wípé uksimu bìkẹlìmọ́tì láì tààmà uksimu bìkàlímàtì láàyè àtàmàtì mo fi àwọn ọ̀rọ̀ ọlọ́run tó pé pérépéré mo fi búra ọ̀rọ̀ ẹ̀ tó sì pé pérépéré náà ni Al-Qur'an kò sì sí ilé ẹjọ́ tí wọ́n ti reject ẹ̀ kò sí ilé ẹjọ́ tí wọ́n ti reject ẹ̀. ẹ̀yin mùsùlùmí ni ẹ má tijú ẹ̀sìn yín ìbò ló wá ju ilé ẹjọ́ lọ ní nàìjíríà kò sí so ẹ wá wà nípàdé yálà ìpàdé láńlọ́ọ̀dù ni o yálà ìpàdé òṣìṣẹ́ ọwọ́ ni o yálà ìpàdé òǹṣòwò ni o tọ́rọ̀ bá ti kan kí mùsùlùmí ó ṣàdúrà mùsùlùmí ó ké sọ́lọ́hun ṣe àmì bó tilẹ̀ jẹ́ pé ṣíṣe àmì rẹ kò dandan mo ti ṣèdánilẹ́kọ̀ọ́ kan kọjá. ipe ṣe dandan ni ká máa ṣe àmì kò pọn dandan so tó o bá ṣe ó wà òkè tó o bá ṣe kò sí pírọ́blẹ́mù ok now tẹ́ńbà wá sọ pé àdúrà kan kìrìsìẹ́nì ò ní dìde ò ní sífìlà tẹ́mọ̀ pé nínú ìlànà tiwọn àwọn ni wọ́n ní ẹ dìde ẹ jẹ́ ká gbàdúrà àwọn ni wọ́n ní iṣẹ́ wa mùsùlùmí àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ láàrin wa àwọn tọ́rọ òye ni àwọn oníbídíà láàrin wa làwọn náà máa ń sọ pé ẹ dìde ẹ jẹ́ ká ṣàdúrà bí àdúrà bá káwa mọ́ jòkó a ṣe ń jòkó tí àdúrà bá káwa mọ́ ìnàró a ṣe náà rò tí àdúrà bá káwa mọ́ ìdùbúlẹ̀ a ṣe ní dùbúlẹ̀ ṣe bí àdúrà kan bẹ́tà níbi ní ká mọ́ sí tàbá sí ìfẹ̀gbẹ́ nílẹ̀ tábí àbákáwa mọ́ ìjókòó tábá kírun tán àdúrà ẹ̀yìn irun ṣe bí orí ìjókòó láti mọ́ ṣe so mọ́níhájú wa ìlànà tiwa nínú Islam nínú súnà ni pé tájú àbákáwa mọ́ ìnàró a ṣe ń nàró tó bá káwa mọ́ ìjókòó a ṣe ń jókòó tọ́ba káwa mọ́ ìdùbúlẹ̀ á ṣe ní ìdùbúlẹ̀ ṣùgbọ́n àwọn oníbídíà àwọn aládàádáálẹ̀ ni wọ́n ti torí àdúrà dìde kúrò nílẹ̀ wọn á náà rùn kọ̀ wá síbi tí wọ́n ti rí yẹn bí ò sí ọ̀dọ̀ àwọn nàṣọ́ra yìí so kẹ lọ nóòtì yẹn báyẹn ibi tágbà bá bá yín ni kẹ ti ṣe tọrọ bá jẹ mọ́ pé ṣàdúà so tó bá ti wá kan àwọn kìrìsìtẹ́nì àwọn èèwọ̀ tó rọ̀ mọ́ rẹ o one tán bá ti ní ẹ̀dẹ́ òní dìde tán bá ní kẹ́ sífìlà òní sífìlà tán bá ní kẹ́ díjú òní díjú tí pásítọ̀ wọn tàbí atójú wọn tó bá wá ń dákọ lókọ bàbá àtọmọ àtẹ̀mí mímọ́ wọn ò ní lísìn sí gbogbo tí ń sọ òun torí ìyẹn ò kàn ọ́ kò kàn ọ́ o wàláì kò kàn ọ́ tó o bá ti fẹ́ títì ó bàjẹ́ níwájú ọlọ́run lódìdí tó fẹ́ kẹ́sìn rí ẹ tó ti ń bá bọ̀ láti gbó ọdún ọgbọ̀n ọdún bàjẹ́ lódìdí kọ̀ọ̀kan ọ́ kọ̀ọ̀kan lọ́kọ̀ kan lẹ́sẹ̀ ìpàdé tẹ́ ẹ jọ wá sí lọ́kàn ọ̀ pé pásítọ̀ kan ń ṣàdúrà ló kan Jésù nípàdé kò sí tó kàn ń pa àyùn kò sí tó kàn ọ́ ohun tó sì fà sí àwọn adarí adarí nínú ẹgbẹ́ òṣòwò nínú ẹgbẹ́ oṣù ọwọ́ nínú àwọn láńlọ́ọ̀dù àwọn láńlọ́ọ̀dù eh, chairman ohun tó sì fà sí máa fi ṣe bẹ́ẹ̀ náà ni wípé wọ́n ní mùsùlùmí bẹ́nu àwọn kìrìsìtẹ́nì bẹ́nu àwọn kẹ́nìkan fún wa ládùúà nínú àwọn mùsùlùmí kẹ́nìkan fún wa ní àdúrà nínú àwọn kìrìsìtẹ́nì tí sàmà bá ti gbé gba báwọn táwọn kìrìsìtẹ́nì ọ̀kan ti mùsùlùmí táwọn mùsùlùmí ọ̀kan ti kìrìsìtẹ́nì làkúndínù kún wà líyàdéyìn torí pé ohun tí kìrìsìtẹ́nì tó kà kún ẹ̀sìn tó kà kún ìjọsìn tó kà kún àdúrà lọ́dọ̀ tiẹ̀ lọ́dọ̀ tiwa ṣírífù ni ẹ̀gbọ́rọ̀ mi yé òkè àpẹẹrẹ rẹ̀ kìrìsìtẹ́nì ka ẹran ẹlẹ́dẹ̀ kún ẹ̀tọ́ lọ́dọ̀ tiẹ̀ kí ni lọ́dọ̀ wa mùsùlùmí haramu ni ṣé ìgbà tí kìrìsìtẹ́nì bá wá ní ọya ẹ ká jẹ ẹlẹ́dẹ̀ ọ wá sí torí wà nípàdé ìpàdé òṣòwò ìpàdé oúnjẹ ọwọ́ ìpàdé lánàádù ọ̀rọ̀ àbá kìrìsìtẹ́nì jẹ́lẹ́dẹ̀ no ó máa wò ó rẹ ni lọ́dọ̀ tiẹ̀ lọ́dọ̀ kìrìsìtẹ́nì ó jẹ́ ẹ̀tọ́ kó ń jẹ́lẹ́dẹ̀ ó jẹ́tọ́ kó ń mu ọtí ó jẹ́tọ́ lọ́rọ̀ àwa mùsùlùmí èèwọ̀ ni ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni ọtí bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì kó ní lórúkọ bàbá àti ọmọ àtẹ̀mí mímọ́ kó tún fi tìyà kún un ọ̀gbọ́dọ̀ mi yé lọ́dọ̀ ti ẹ̀tọ́ ni ìtìjọsìn tiẹ̀ gbé wá nìyẹn ìjọsìn ti wá wá sọ pé èèwọ̀ ni kí ẹni tó bá ṣàdúrà bẹ́ẹ̀ ìsìláàmù ẹ̀ ti bàjẹ́ ó sì á bá dá ṣàdúrà yẹn. èyí tó dáa jù ṣé mo lè rẹkọmẹ́ǹdì fún wípé kò sí bá a ti fẹ́ sí láwùjọ wa àwa àti àwọn ìjókòó mọ̀ pa wá pọ̀ ẹ ẹ̀ ṣe lo ìlànà kíkówó ṣàdúrà ní ọ̀nà tiẹ̀ ẹ má wulẹ̀ tẹ̀ pé àpá kan bọ́ta pé kó ṣàdúrà pásítọ̀ kan bọ́ta tí ó ṣàdúrà ìjókòó tá a fẹ́ ṣe yìí o kọ́nà ọba kó tọ́ wa o kó fi wá ṣe kòǹgẹ́rì lórí rẹ o kẹ́nìkọ̀ọ̀kan yín lọ́dún ara rẹ̀ mo bẹ̀ náà fún ìtọ́sọ́nà àti àṣeyọrí ìjókòó yìí o tó kálukú sì sàdọ̀ lọ́dún ara rẹ̀ lọ́dún ara rẹ̀ tí wọ́n bá wá lò lànà yẹn òkè sájọ́ àbá kan mùsùlùmí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ó lè ṣe àmì ó sì lè mọ́ ṣe àmì kó ṣe àmì ọ̀kan dandan tí àdúrà bá wá sún kan àwọn kìrìsìtẹ́nì fọwọ́ lẹ́rán ni o tán bá ní òdìdé mọ́ dìde o torí tó bá dìde ọ̀ǹdáràn bọ̀ nìyẹn o ọ̀ǹdáràn bọ̀ nìyẹn o tán bá ní òdìjú ọ̀ǹdáràn bọ̀ nìyẹn o tán bá ní kó o sí fìlà ọ̀ǹdáràn bọ̀ nìyẹn o tán bá ti wá pe nǹkan mì lẹ́yìn ọlọ́run tó sàmì ó ti wá dá ọ̀ràn parí ó ti wá dá ọ̀ràn yẹn ó ti dá parí nìyẹn làkúndínù kún wà níyàdí eléyìí ò fàjà èmi lè ní ò gbàgbọ́ nínú ọlọ́run mẹ́ta lọ́kan òun sì ń fi mẹ́ta lọ́kan bẹ ó fi ń ṣàdúrà sẹ́mi á sàmì ni tóun bá sàmì tí mi bá ṣàdúrà ìyẹn ṣe pọ́blẹ́mù tèmi mi ò ràn pé kó sàmì tí bá ṣàdúrà kò wulẹ̀ gbàgbọ́ nínú àlọ́hùn kò sì gbàgbọ́ nínú ànábì Muhammadu sallallahu alayhi wa sallam so àmì tó ń ṣe àmúṣeré ni náà ó mú wá ṣeré ni ló ti yé ó mú wá ṣeré ni àwọn wà ní mú wọn ṣeré torí kò sáà mú sí nínú ẹ̀sìn sí wa àìfi ọ̀rọ̀ ẹ̀sìn ṣe eré àti ìfi ṣàwàdà kódà ẹ̀ ń bá fi ẹ̀sìn ṣàwàdà ẹ̀sìn ni ó tún bàjẹ́ therefore èyíkéyìí ìjókòó ìpàdé tá a bá wà tọ́rọ̀ bá ti la pé mùsùlùmí ó ṣàdúà kírísítẹ̀nì ó ṣàdúà tó bá ti kan kìrìsìtẹ́nì fọwọ́lẹ́rán ni o tó bá ní àfa ẹ̀ sì dìde ẹ̀ sì díjú ẹ̀ sì fìlà ni kìrìsìtẹ́nì ń ṣàdúà ẹ̀sìn tiẹ̀ ló fi ń ṣàdúà èmi ò ní bìlífù nú ẹ̀sìn rẹ̀ inú ẹ̀sìn tèmi lèmi ti ní bìlífù ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì èèwọ̀ ńlá ni nínú ẹ̀sìn tèmi kí n máa dá kọ ẹlòmíì lẹ́yìn ọlọ́run nínú àdúrà mi yóò ba ẹ̀sìn mi jẹ́ èèwọ̀ sí ni èèwọ̀ sí ni nínú ẹ̀sìn tèmi kí n ṣe àmì tí ẹnìkan bá fi orúkọ ẹ̀dá bẹ àlọ́ọ̀ tàbí ó dojú àdúrà kọ ẹ̀dá lẹ́yìn àlọ́ọ̀ nínú ẹ̀sìn tèmi èèwọ̀ ni ṣẹ́fẹ́ kí n ṣe tí ó ba ẹ̀sìn mi jẹ́ ni ìdí tí mo fi fi ọwọ́ lẹ́rán nìyẹn o kò jù báyẹn lọ kò ju báyẹn lọ so ẹ̀yin tẹ̀ ń pè mí mi ò mọ̀ tẹ̀ ń pè mí fún báyìí o àlàyé ló yẹ kẹ́ tẹ́tí gbọ́ anyway mo ti parí ohun tí mo fẹ́ sọ láàrin ibi ìṣẹ́jú bíi mẹ́rin sí márùn-ún ẹ bá fẹ́ pè kó pè wọlé kọ́mọ̀ jẹ́ ni tó fẹ́ sọ wúrúwúrú tó bá fẹ́ béèrè béèrè béèrè béèrè rẹ tààrà ni èmi sábà fàyè lẹ̀ fún ẹnìkan kó wá máa. kọ́ máa sọ nǹkan lórí ìjókòó mi tí wọ́n náà bá mọ̀ pé ntọ́ sọ ìwọ náà lọ lọ tó ti yé sọ yẹn bá ní ìbéèrè tó tó nìkan ni kí ó pè ok so kókó ọrọ nìyẹn o ọmọ ìyá nínú ẹ má bẹ ẹnikẹ́ni ṣe àdúrà eléyìí tíjọba dálẹ̀ nígbà kan tí wọ́n sọ pé nta kínní interreligious worship ẹ má bá wọn débẹ̀ o wọ́n fẹ́ kó bá yín ni o wọ́n fẹ́ kó bá yín ni o mùsùlùmí àti kìrìsẹ́nì wọn ò gbọ́dọ̀ dá àdúrà pọ̀ kí kìrìsẹ́nì ó ṣe tẹ̀nu ṣọ́ọ̀ṣì rẹ̀ kí mùsùlùmí ó ṣe ti ẹnu mọ́sálásí rẹ̀ níjẹ́sìn tiwa sọnù kájọ wá jókòó papọ̀ káwá kóra wa jọ ká ní a fẹ́ ṣàdúrà fúlùú rárá ẹ̀sìn tiwọ̀ faramọ́ yẹn ohun tẹ́sìn wa bá sì faramọ́ nìkan la gbọ́dọ̀ ṣe mọ́ ohun tí ó bá sì faramọ́ àgbọ́dọ̀ débẹ̀ àgbọ́dọ̀ débẹ̀ wallahu ta'ala a'lam lẹ́ẹ̀kan sí ẹni tó bá fẹ́ bi mí léèrè ìbéèrè glow line mi orí ẹ̀ ni kó o pè mí sí ibẹ̀ ni kó o sẹ́ndì tó bá fẹ́ ṣe ní chatting ibẹ̀ ni kó o sẹ́ndì ẹ̀ sí tó bá fẹ́ ṣe voice note ibẹ̀ ni kó o sẹ́ndì ẹ̀ sí tó o bá sẹ́ndì ẹ̀ sí nọ́mbà ayátẹ́ẹ̀lì mo lè mọ̀ ká mẹ́sẹ̀gì yẹn o mo lè mọ̀ ká mẹ́sẹ̀gì yẹn o ẹ jẹ́ ká tẹ̀lé instruction tó ti yé glow line mi nìkan ló wà available fún question and answer insha allah tí n bá sì ti rí i màá gbìyànjú bí mo ṣe rí èlé ní àìpẹ́ yìí náà ni mo sáré bọ́ síta láti wá sáré fọ èsì kó lè jẹ́ àǹfààní fún gbogbo àwa mùsùlùmí tún gbogbo ẹni tẹ́ láǹfààní àti wò mí ẹ gbìyànjú kẹ́ ẹ ṣíà rẹ̀ fún àwọn àwọn mìíràn káwọn náà lè kó lè dé etí ìgbọ́ wọn wípé ìjókòó ìpàdé tí máa ń wáyé kí mùsùlùmí àti kìrìsẹ́nì ó wà níjókòó náà tí wọ́n bá ti sọ pé kí kìrìsẹ́nì ó ṣàdúrà mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn dá sí o ò gbọ́dọ̀ sàmí ò gbọ́dọ̀ dìde nàró ò gbọ́dọ̀ díjú ò gbọ́dọ̀ sí fìlà. aláwọ̀ fún wa ti kò ń gẹ́rẹ́ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.